mọ́tò ẹ̀ẹ́dẹ́gbẹ̀sì nàìjíríà ẹ̀ẹ́dẹ́gbẹ̀sì dubai they are not doing nothing láti fi mọ àwọn èèyàn lọ́wọ́ àwọn èèyàn kan kú àpapọ̀ ti kú sílùú òyìnbó nípa ìjìyà wọn ẹ̀yà dẹ̀ ni àwọn èèyàn ní nàìjíríà wọ́n kàn ń jalè wọ́n ń gbówó yẹn wọ́n gbó owó tó yẹ kán fi kọ́ hospital owó tó yẹ kán fi ṣe education owó tó yẹ kán fi ṣe ṣe ṣe infrastructures kí gbogbo nǹkan máa dá kán máa tọ́jú ọmọ ọmú kán máa tọ́jú ọmọ ọwọ́ kán máa tọ́jú ọmọ ẹsẹ̀ kán mẹ́fì provision farúgbó kán mẹ́fì provision fún àwọn àgbàlagbà àtàkùnrin àtòbìnrin rán ni wọ́n tún lọ́kàn fi ara ní àwọn èèyàn wọ́n ń kówó yẹn sápò in billion billion billion gbogbo yẹn dẹ̀ ń sọ pé nàìjíríà will be good nàìjíríà will kò sí tó lè kúdù ní nàìjíríà mọ́ ó ti ẹ̀fáyà ogun èkó tó bá ti ẹ̀fáyà wọn máa dààmú ara ni ọ̀tí tó tí mo gbé bá àgírí ẹ̀yin ọ̀ka gbé nàìjíríà break nàìjíríà dead ẹ sọ bẹ́ẹ̀ kàdé jákàdé jákà fi wọ̀ṣọ̀ kan ní kí nàìjíríà lè padà síbi tó wẹ̀ kí kí orílẹ̀-èdè yorùbá ó lè dá dúró ká lè máa self determine ourselves ká lè máa dá ìjọba wa ṣe à ń fẹ́ kó orílẹ̀-èdè wa dúró à ń fẹ́ kó orílẹ̀-èdè wa dúró bẹ́ẹ̀ ni orí ẹ̀jẹ̀ ẹ̀fẹ́ ta jí o ẹ̀yin e ẹ̀yin ọmọ Yorùbá ẹ sọjí o ìnira ò kì í ṣe tiwa lórúkọ Jésù ẹ jẹ́ ká jí o àwọn ọmọ wa gbọ́dọ̀ jìyà ìyà yìí ti pọ̀ jù ìran tó ń bọ̀ gbọ́dọ̀ jìyà yìí mọ́ ìran tó ń bọ̀ gbọ́dọ̀ jìyà yìí mọ́ ìyà tó ń bọ̀ jésù ọmọ Yorùbá ti kó bẹ́ẹ̀. this is for real this is life and direct life ilẹ̀ ń wò yìí o nígboro London. ẹ ti gbọ́ ohun gbòó lẹ́ ń gbọ́ lẹ́yìn yẹn ìlú ń yẹn ẹ rí oníkẹfẹ́ Yorùbá nation ní. Kini, Yoruba This is Scar. What we want. Yoruba Nation. What we want. Yoruba Nation. What we want. Yoruba Nation. Yoruba Nation. Yoruba Nation. Now, now. Yoruba Nation. One nation. going back. What we want? Yoruba. Nigeria. Is a scam. Nigeria. Yoruba nation. Yoruba nation. Yoruba nation. going back. What we want? Yoruba nation. Yoruba nation. No going back. Let's go there. okay ìgbowó ọjà ìgbowó ní let's go there let's go there ló sọ ṣẹ́jà máa lọ let's go there ọ̀ ní kúre ẹ ẹ ti gbọ́ gbowó ìgbowó ní let's go there ṣẹ́jà máa lọ ẹ ọ̀yọ́ mi ọ̀ ní kúre àlàfẹ́ gbàgbé ẹ fún àlùwà ẹ ní kúrọ́ ẹ máa lọ. a máa máa bí ẹ̀yin wá ní. ẹ̀yin wọn láti ẹ̀yin òkú láti jàkàrà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ̀yin wọn báyìí láti máa gba Yorùbá ah. nation. bàbá bàbá ẹ fi gbogbo ẹ́bìtì tó nílẹ̀ ó ayé pa ọ̀rọ̀ ọ̀hún ẹni rọ́. Thank you. Okay, okay, okay, okay, okay, okay, okay. 팬을 God. What do we want? Amen. sáré wọ̀tà ọlọ́pàá ẹni pé tó ráwọn èèyàn tó ń kọjá pé aláti bọ́ sí ẹ̀yìn wọn náà láti sún sẹ́yìn ibi Let's go. irọ́ ayé wà lẹ́yìn wà lẹ́yìn ẹ̀jẹ̀ sí lẹ́yìn fún àwọn èèyàn wa tó wá dé wọn pọ̀ máa. bàbá yẹn yẹ kó. Sideways as well. This is the beginning of Nigeria. this is the end of Nigeria. Because this country is the one that has joined us Thank you very much. So we want them to second to break up. We want England to break up. We don't want Nigeria. Nigeria is a Nigeria is a we we are Yoruba. We we are Yoruba. We, we are Yoruba. Yes. We are Yoruba before Nigeria. Yes. We are Yoruba before Nigeria. Yes. So we don't want Nigeria We don't want Nigeria Our agreement is hundred. Yes. Our agreement is hundred. Yes. Our agreement is hundred. Yes. Then our hundred years there. Uh, our hundred years there. Uh, don't want This is the beginning and the end of Nigeria. Yes. So I had them on Sunday, they know as Sunday. Oh, Then I know God is behind me. Okay. Then I know Yoruba people is behind me. Bẹ́ẹ̀ni, àwọn lẹ́yìn all day. Nothing can happen. Nothing. I swear very original. Yes. We are in that Yoruba land before Nigeria. Yes. Ah. We have many things in our land. Yes. Like that, Odowa. We have gold. Okuti. Only Fulani is one that they enjoy the, the, the, the everything, all the resources only Fulani enjoying our our resources. So we don't want our marriage again. Okay. So we want British to separate. Divorce Our agreement between uh, Fulani and everybody in Nigeria is 100 years. Yeah. Our 100 years. Uh, Afẹ́yà 2014. Nigeria no anymore. No more Nigeria. Nigeria expired. all over the world, United Nations, we are appealing to you to come and separate us. Now, now, now, now, now, now. Yoruba Nation, no going back. Yoruba Nation, no going back. I'm a pretty guy, Yoruba man. Ah, I have my green card. Uh-huh ọ̀nà sọ́hun ni dígítà ọ̀ríjínà ẹ̀sìn rí ọ̀tún òsì ó wà ń bẹ̀ ẹ gbọ́ àti Yorùbá man bẹ́ẹ̀ ni. before. before Nigeria ẹ parọ́ gbowó ṣá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni everything la ní bẹ́ẹ̀ni. only Fulani enjoying our property because we don't have anybody to help us we are now appealing to uh, British government to come and separate us because it's the one beginning of the day out in Then we don't want Nigeria again. If British, they don't come to come and separate us, we are ready to die. But because we don't have anything to this country. God give us many things in our land. Yes. Many resources in our land. Only Fulani enjoying our resources. Please, we are happy to all over the world. We are happy to United Nations to come and separate us. On this Fulani criminal people. Fulani just come to our land to come and kill our family, to come and rape us. Fulani, when uh, Buhari take over Nigerian government in 2015, Yoruba people Fulani killed in Nigeria is more than 29 million people. Yes raping us, thief our farmers, thief, destroy our farmers, thief our resources and go and donate to their land. So we don't want Nigeria again. Please, we want to out of Nigeria. We are pretty kind of Yoruba want freedom in Nigeria. We are appealing to all over the world, United Nations. Please come to, come to come and give us freedom in our land before it's too late. Before it's too late. Before it's too late. Because Yoruba ready to go. Okay. Yes, are ready to go. Yes. Yoruba ready to go. Yes. We are three. When British join us, we are three Yoruba, people and Hausa. Yoruba ready to go. Igbo ready to go. Wow. Our agreement is 100 years. Our 100 years is expired. So I don't know if the British don't have if, if, if, if this country British, they don't tip our property, why are they fear to come and separate us? <laughs> Ìbéèrè. England, they don't in our land. Why are they uh, fear to come and separate us on that Nigeria? Ìbéèrè ni sẹ́. Our our agreement is under you. Bẹ́ẹ̀ni. I fear only God. Bẹ́ẹ̀ni. I fear only God. Ẹ ti gbọ́. Please, United Nations and England come and separate us. Ẹ ti gbọ́. We want our we want our land. Enough is enough. Enough is enough. Enough is enough. Enough is enough. Ẹlẹ́ ni yóò ṣe ń jọ ìfúnná ẹ wo bó ṣe ń jọ yọ̀yọ̀yọ̀ ẹ ẹ wo ṣe ń jọ yọ̀yọ̀yọ̀ pẹ̀lú dùnú look at him the man in the navy blue shirt ẹ can you see him gbowó ọ̀ṣà ẹ man in the navy blue shirt can you see can you see me original nìyẹn o. Yorùbá nation. Asha, thank you, brother. No going back. Yoruba nation. No going back. We, Yoruba people in the continent of Nigeria, we stand here today in the land of the British, and we are telling the British that we are no more longer the part of Nigeria anymore. Yeah! yeah. The mission of 2014 has expired, Yeah. and now when they came to our land, we discovered a lot of things that they have done in our land. And right now, England, Britain, we are telling you today that we are no more part of Nigeria again. Yes. join us together by force. Yes. We are three tribes in Nigeria. Yoruba, Hausa, and Igbo. Oh, yes. Right now, the Igbo people and the rest to depart from Nigeria. Yes. Fulani, they are the people telling us in Nigeria, we are no more part of Nigeria anymore. Yes. What we want now, we want a heart of Nigeria. Yes. We want to sit for Nigeria. Yes. Nigeria is no more our country anymore. Yes. We Yoruba, we have the culture, we have the integrity, we have the potential, we have the abilities. In our land, we have enough to sustain our nation. We are over millions. In Brazil alone, we are over 70 million. In America alone, we are over 80 million. In England, we know the numbers of Yoruba people in this country. When the army of Ife came to America, in Pennsylvania, they mentioned it, and it was addressed that Yoruba ethnic, they are the largest ethnic in Africa. Why Britain? Why are they holding us down? If they are not you have taken our property. Britain, enough is enough. Enough is enough. Enough is enough. Enough is enough. We don't want our people to be killing Ramadan anymore. Our women, they cannot walk freely. They are being kidnapped, they have been massacred, yes. and they are been killing our people. Yes. And even though our youth, yes. there's no future for youth yes. in this country today. In America, in Britain, while you people believe most, the youth are the future of tomorrow. But today, no more youth in the land of Nigeria. No more future for youth. No more future for youth in Nigeria. That is why we youth we stand us and we are saying we are no more part of Nigeria anymore. And right now, the genocide is going on in Nigeria. They are killing our people. They are killing our people. They are killing our people. And also, we want president to realize that when you came to our land, to merge us together. We are not part of that marginalization. And right now, we say no to our dad. We say no to Nigeria. No to Nigeria. No to Nigeria. That is why our leader, Emirator Professor Banji Akitoye, the leader of Yoruba nation, and the lawyer Sunday Gosa, and is our leader to that we are more part of Nigeria anymore. Look, that is not what to exist from Nigeria. We need our autonomy. We need our self-determination. And Britain, we want you to understand that self-determination is a fundamental right. Self-determination is a fundamental right. According to United Nations, we have right for our self-determination. And that's what we are calling for today. In America, I led the rally there and the Britain. Today we are here also. We want our freedom. We want our freedom. Yoruba Nation. my brother. Wow. Why is here? Why is here? We are here today. We are here today to come and deliver our document to uh, uh, uh, Prime Minister of uh, England. We are here. We are here. To, we are here today to come and deliver our document uh, Prime Minister of England and the United Nations because we are ready to leave So after this rally, we are going back to the Jews. Then after this rally, I promise you. Uh, well done. Osa! Osa! What do you say? Oh, sir! If you gonna say yeah, yeah. This, my deliver, my uh, my document delivered to this country. I'm coming back to my nation. Oh, yes. In Let our people know that, that we are ready to go. Yes. This time is not first time. I swear. This time is time. Because only God can kill us. Nigeria government can kill us. We are more than 80 people in that place. We are under 80 million people. We are under 80 million in Nigeria. So then I know myself as a Yoruba man. Under accent Yoruba. There you go. All my blood, all my people. Oh, God ẹ̀kọ́ ọkọ̀ fúlàní. sọ́rọ̀ ẹ̀ Àlọ́bì ti to Yoruba man. We are Then I know. God is already listening to Yes. I wanted to know my people. God is already listening to us. Yes. But this country, uh, they will listen. 100% Amen. Amen. Listen to us. Yes. By fire, by force. Let us go. Let our people go. That is why, that is why I'm appealing for all over the world, United Nations and British countries. Before it's too late, start and come and celebrate criminal country terrorist terrorist country terrorist country Nigeria is not our Yoruba country it's not a country it's only Fulani country we have only six million we have only six million Fulani in Nigeria ọdẹ ẹ and they terrorizing us. yes yes yes yes. The king, yes, we are people yes, yeah, we are nothing but Yoruba people. And there will be joy in the Who is the king? people. If you double it now, that who is the uh, head uh, king of Nigeria? They say Sultan of Sokoto. Who is Sultan of Sokoto? Talibabe. Boko Haram Sultan of Sokoto. Uh, Boko Haram Sultan of Sokoto. Yeah. Is the one. Is the is the head of the king of Nigeria. So we are not part of Nigeria and You kill our farmers, destroy our uh, property, remove our family, our people, remove our brothers, remove our sister. Kill our kings, kidnap our kings and collect money from them. Why? Enough is enough. So Yoruba people, we need to rise our hand together and fight for our, our rights. Yeah. Our rights. Urban Nation. Enough is enough. Yes. So we want, we want, want our system to Oh, can we please move back? Can we please move back? can we please move back? Ẹ jẹ́ ká fi sẹ́yìn. yà ẹ ṣe o ọlọ́run ọlọ́run gbà fún wa o. ọlọ́run tẹ̀ ti gbà á bí tọ́lá ta bá jẹ́ jẹ́ ló bá lágbára ọlọ́run àní ìjẹ́ o ló bá lágbára ọlọ́run àní níbi dájẹ́ bẹ́ẹ̀ o àní ìjẹ́ o àní ìjẹ́ o àbó ti sùn yìí. lọ́lẹ̀ ẹ̀rù kánù. ẹ kí n mọ̀dé lọ́lẹ̀ ẹ bá tó lọ jàdá kí kò kẹ́ ẹ mọ̀dé pé ẹ fẹ́ bàtà máa ń lọ fọ́ọ̀lì nígbà tí mo ṣùwà ẹ̀rẹ́ láti jẹ̀bú mọ́tò olóbì yẹn ló máa dì wá mọ́lágo mẹ́ta òru la máa bọ́ sí. ẹ ti ẹ̀rọ ti mọ́tò bọ́lẹ̀kájà bọ́lẹ̀kájà onípákó yẹn tí o bá obìnrin kò múde fi ń ṣe. bẹ́ẹ̀ni láti láti iṣan. bí ọba mi olú ẹ̀ sí wọn pa àwọn ọmọ bàbá máa ṣètò yàn pa sí ẹ̀ ní pẹ̀lú gbogbo.

Ìjà ìbáwá torí ìjẹ́tẹ̀jẹ́ ìlú ṣe pé torí pé bóyá ọ̀pá sí nìkan ìyẹn wà ń bẹ̀ ṣùgbọ́n tá a bá wò ó Yorùbá is the oldest nation on earth wọ́n rí archaeological evidence kan tí wọ́n dé thirty thousand years nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ so ẹ ṣe rí àwọn ọgbọ́n àjírímẹ̀tì Yorùbá ó ti di kí Nàìjíríà tó ṣe gan ti Yorùbá tí ó wà ló ti wà á gbòyàjẹ uh, àwọn ọ̀rọ̀ pọ̀ pọ̀ ní wákàtí àwọn tó wà ní nàìjíríà wà tó wà ní wọn ti kí wíkì wa ṣùgbọ́n níṣẹ́ tá a dé ìlú ajé kí ẹ̀rọ ìjọba àwọn wa lọ́wọ́ tí wá ní ìjọba bàbá wa ní àwọn òbí bẹ̀ wọ́n ti dé láti gbà ní àwọn àwọn òkúta tí wọ́n máa ń lò nínú àwọn àbúrò ọ̀sẹ̀ bàbá kí àti kókó wa náà ṣe yìí lẹ́ni táìmù nígbà tí nígbà tó bá wọ̀ gbà tí ó wọ̀ tá à ń ṣe tá à ń garagara ṣe ìgbà tí wọ́n bá rẹ̀ wá torí pé àwọn tó ní ìdílé olúwo fi sọ fún wa pé tá a bá sì dé ọmọ náà dìde tiwa wọ́n tá a bá fọwọ́ lẹ́nu pé tù wá ọmọ mi jẹ́ ọmọ mi kò tù wá gbogbo wa ni o la máa jẹ àdúgbò yẹ a ti ṣe tán léè ta wà yìí pé ìbílẹ̀ ń jó ní lójú òwúrọ̀ ìsinmi òwúrọ̀ wá sí i. wọ́n ṣe pé torí pé ìlòsílẹ̀ wá wà ń bẹ̀ nǹkan àbá Tinubu jà ṣùgbọ́n àwa ẹ̀tọ́ wa ni. bí bàbá Tinubu tó débẹ̀ láti jà fẹ́tọ̀ wa àwọn ọ̀dẹ̀ bá jọba jà àbáyọ̀ ní ìwé ni wọ́n wá ń jà ẹ̀tọ́ wa àwọn lè mọ bá Nàìjíríà tó bá pé wa kálukú ẹ̀ka bá wùrọ̀ àwọn àkọ́là <laughs> gbogbo alakọ́la. èèyàn wo mo fẹ́ bèrè kí nìkan o ìbò lẹ́tí kọ́kọ́ ní oríkì láì ṣẹlẹ̀ Yorùbá tẹ́ gbogbo ayé ìlú òyìnbó tí mo wà yín wà lórí kì í wọ́n ní àwa yìí lẹ́gbọ́ nílẹ̀ ìgbàlọ́mọ̀ tí wọ́n bá oníṣẹ́ lórí ọba ilẹ̀ Yorùbá oníṣẹ́ lórí ọba sátani òkìṣẹ́ lórí ọba bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àwọn bàbá tó ìwé láwà ní bẹ́ẹ̀ ni adéna àwọn bàbá ọmọdé ọmọ Yorùbá là wà bẹ́ẹ̀ ni Yorùbá tàtà ni àwa bẹ́ẹ̀ ni ẹ o ẹ bá dẹ̀ pa wáyà pàtó ilẹ̀ bàbá wa bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àná ìgbà ṣe ń bọ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ òdodo ni ó jẹ ìwà bẹ́ẹ̀ òdodo ọ̀rọ̀ ni Nàìjíríà kí wọ́n fi ẹ̀kọ́ tẹ̀lé ṣe kí n lọ.

àṣẹ àmì o àmì àmì túnde túnde ọṣà ọṣà ọṣà ọṣà ọṣà ọṣà ẹ mú ẹ mọ. Yorùbá ń pa ìgbòho òòṣà. Yorùbá dé sọ. Yorùbá dé sọ. Yorùbá dé sọ. Yorùbá dé sọ. Yorùbá dé sọ.